orúkọ mi ni alhaji muti ọlárẹwájú akáṣọ ìgbàláyé mr prudent. mr prudent. mr prudent. gẹ́gẹ́ bí olórin ẹ̀sìn islam tí gbogbo ayé ti mọ̀ tá a dẹ̀ gbọ́ pé ẹ̀ ń po nǹkan kan pọ̀ lọ́wọ́ tó ń bọ̀ lọ́nà àwa fẹ́ kí ẹ ṣàlàyé fúnra yín ìgbà tó máa jẹ́ and then kí ni iṣẹ́ rí tẹ́ fi ṣe rẹ́kọ̀dù tẹ́ ṣe torí a rí pé bí ẹ ṣe ń ṣe àwọn rẹ́kọ̀dù ti tẹ́lẹ̀ ó tún yàtọ̀ sí eléyìí tẹ́ ṣe ṣe lè ṣàlàyé díẹ̀ fún wa lórí ẹ̀. lóò a fẹ́ ṣe launching album tí a pè title album yẹn ní fàyè gbà mí which tó máa happen ní April twenty one nínú ọdún tí a wà ní Platinum Event Center ní Abúlé Ẹ̀gbá off Social Club. Eh, tẹ bá wò láti bẹ̀rẹ̀ tá a ti ń ṣe bọ̀ ìkíní ìkejì ìkẹta ìkẹrin àwọn táìtù tá à fún rẹ́kọ̀dù wa ó ń jẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ara wa tó dẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ wa tá a bá wo titi wa a máa wo tàwọn tó wà níta náà before ká tó kọ orin jáde àbí ká tó táìtù album eléyìí tá pè ní fàyè ìgbà míì a ti rí bí ìlú ṣe rí àti rí bílé ayé ṣe rí everybody ló ń pariwo pé nǹkan le but bí nǹkan ṣe le yẹn náà arẹni tó ń ṣe dáadáa bí nǹkan ṣe le yẹn náà arẹni tó jẹ́ pé ah òun náà lè sọ pé ẹ máa ń sọ̀rọ̀ kan máa ní kò sí àwọn kò sáwọn kankan bì kan èèyàn tí ò náwó títí ẹ̀ síbi thank you ó lè ná síbi bloody food so ẹ. Eh, ìbè ìbéèrè la fi béèrè lọ́wọ́ ọlọ́run ẹ̀bẹ̀ la fi bẹ ọlọ́run pé kó fi àyè gbà wá tó bá ti fààyè gba ọkùnrin kó fààyè gba obìnrin nínú ayé lórílẹ̀‐èdè àti káàkiri káàkiri so òun ni a fẹ́ ṣe. ǹjẹ́ lè kọ́ díẹ̀ fún wa nínú new record. mo lọ́lọ́run ò dá sáyé o láti wá tọrọ jẹ aláwọ̀ ò dá sáyé o láti má jẹ ènìyàn èmi ni mo sọ mo ní láti là níláárí àkọ́kọ́ ìgbésẹ̀ fẹ́ dà láyé ni kò ṣàwárí ta ni òun gangan kó dára ẹ̀ mọ̀ mọ̀ ohun tó fẹ́ jẹ́ tó bá ti mọ̀ ọ́n kó yá gbájúmọ̀ kì í yá ó máa ń pẹ́ kì bá má pẹ́ kálórí sọ́hun tí ó gbà tó lè jẹ́ kó yá ṣùgbọ́n orí kì í wí lẹ́yìn àgbà filáyàn ọmọ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ ẹ̀bẹ̀ ni mò ń borí kẹlẹ̀ dáúlà náà ní kíá fún mi kó má pẹ́ nílẹ̀ kó tètè gbé mi kó lóríire ó ní sábàbí tí ó mú kádàrà mi wá sí mu mo pe orí mi o mo bẹ̀ ẹ́ ẹlẹ́dàá mi o ayé yìí tí mo wá jẹ́ kí n bá wọn là ní lárí dandan ni. ẹ bá sọ bíi tí ìfilọ́lẹ̀ yóò ti wáyé lẹ́ẹ̀kan sí i àti bóyá ẹ̀dẹ̀ lárúkọ àwọn bíi méjì mẹ́ta tí ẹ̀ ń retí jọ́nà. ó máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ ní nọmba three chief adeominuga street off social club abúlé ẹ̀gbá lagos state platinum event center alhaji dr shefu alao baba oko àti alhaji dr sulaiman adikunle malaika àwọn ni eléré ọjọ́ náà àti lọ́balọ́ba ládéládé lóyè lóyè àwọn olórí ìsìláàmù jankan jankan jankan lẹ́ẹ̀ máa bá pàdé ń i will be glad to see you. a máa retí eyín o.